Naam, alhamdulillah. Wọ́n lè bèèrè pé tó wà ní àárín ọjà rí, ṣe haidọ̀ rẹ̀ tán. Kí ló máa tí ó lọ́wọ́ ẹ̀rẹ́ nì? Ọ̀nà ẹ̀rìn ẹ̀sìn yóò wà fún tó ti wẹ̀ ní. Yóò wà fún tó ti náà, wọ́n làbẹ́yẹ́ pé owó ní ó náà ìbádà lápé fún àtẹ́fẹ́ tó wà lójú ogun ẹni kó kírun ẹn kó mọ̀ bọ́ lé òkè solúṣẹ́ lẹ́nìyàn kó mọ̀ bọ́ lé bọ̀dọ̀ òun fẹ́ bọ́jà alẹ́ pẹ̀lú fẹ́ kí ẹ́ ẹ́ tó bá ti rà tó wà lójú òkè asúmì wípé ẹ máa gbọ́ iṣẹ́ fẹ́ kí sọ náà nìyẹn bọ̀dìyẹn kọ́lá àkọ́kọ́ sọ ọ̀rọ̀ ẹ̀sìn ó gba ìtumọ̀ àtẹ́jẹ́ púpọ̀ alẹ́ tíìdì olóògbé sọ́lábẹ́ẹ̀ ni awáde ọgbọ́pọ̀ tí ẹ̀ wá rómi kò rómi tá àṣọ káíkó ní gbẹ́gbẹ́ yóò fowó rà àbí yóò fowó lọ kan ìyẹn ń sọ rómi o àbí tó ń gbẹ́ bá tá ń gbẹ́mẹ̀ yóò sáré wá kò ó wá wà ń tí ò rómi yóò ti táyà yóò fi kírun yẹn kó fi délé tó bá dé yóò wá nọ́mà yẹn الله أعلم نعم ẹ̀ ní fẹ́ fún ìgbàlá pẹ̀lú rẹ̀ náà náà No. No. A ní omi wà pẹ̀lú ibi tó ti lé wẹ̀. A tó padà fún ọ̀tà àfẹ́lẹ́ ìkẹ́ pé ẹ̀kọ́ mi ni wọ́n jìnà sílé púpọ̀. Náà àtún pé gbogbo ẹwà tẹ́lẹ̀ kò wá rí ọ́fẹ́ kankan yóò ti fáyà mọ́mù láti lè gẹ́ni láti ṣèbádà yẹn tó bá débi tí ó ti lè rómi yóò ti wẹ̀ yóò wá wẹ̀ lọ́mà ṣùgbọ́n tó ní tẹ́yìn kọ́ sọ pé ẹwọ̀n níbi tí ti wẹ̀ yóò wá dì ó làbí pé nìkan àtẹ́tẹ́ máa ń sanwó yóò lọ débi ní yóò lọ ó dà gẹ́gẹ́ bí watermelon ọ̀yẹ́kẹ́ ìwọ̀n fi sínú fi ètò àgírí àyọ̀ náà ń fi sínú ilé wọ́lọ́ọ̀lá a ní kò ní jẹ́ kí bí a tó sàrìn nwere spẹ́ dàbí taking post ọlọ́ọ̀lá wọn lè sọ pé ṣe kò lè pé ṣe rí kò tó ẹ pé ní wọ́n gbà pé àwọn èso kan bóyó láwọn orúkà àbí kẹ̀kẹ́ tọ́lọ dámọ́ tó lè máa sọpẹ́ẹ̀tì nǹkan yẹn hmm? kàìpẹ́ ẹ̀bóyá àwọn nǹkan náà bóyá àwọn bacteria kan ni tí àwọn nǹkan tí wà lára nǹkan yẹn tó máa ń prefẹ́ntì kó wà láyé kan ó lè jẹ́ bẹ́ẹ̀ di ṣírí ọ̀láwàlá náà mọ́tẹ́ bá wà pé tàgírì yẹn gẹ́gẹ́ ní sọ àwọn Amen. náà ẹni tó bá rí ẹ̀jẹ̀ ìbímọ láti pa ásírí àbí ọjọ́ tẹ́jẹ̀ ìbímọ bá tán tó kí ásírí yẹn kò ní kí tẹ́gẹ́ẹ̀tì tí mo ti ń kò ní kí láti sọ pa torí pé lábàtì pẹ̀lú náà náà ti fún ní ẹ̀sì káìkọ́ òrùka tó ti lọ lásìkò ẹ̀ ti lọ ní ẹ̀hẹ́ ẹ̀kẹ́ tí mi nìyẹn bọ́t kódà tó kú 5 minutes irun ẹjẹ́ gíní ọ̀nà yẹn lórí ẹ̀ ẹ̀jẹ̀ ń dábà yìí tó wẹ̀ irun ẹlú ìlọ́kí sáìmù tó kú yẹ ó ti sọ̀rún ẹ̀dọ̀ ọ̀nà yẹn fún un ní ọlọ́ọ̀hálà náà na wee ndị ó ya atọ àìdá àti nìfà níta àtọ́lẹ̀ ìkẹ́lẹ̀ ló máa sí bó jẹ́ jẹ́ pé ó yẹ bịa bi àwọn èèyàn tó bá bi àtẹ́lẹ̀ ìfẹ́ẹ̀dẹ̀ yóò sàlàyé á bèèrè àlàyé kébò ló ti rí fẹ́ẹ̀kọ́ ọ̀tẹ̀ wà kò ara ẹ̀kọ́ rí yàtọ̀ láàrin ẹni tí ṣe àbí mi ti mọ yẹn wà á dúró sọ fún fún 24 ah, days ni ó gbà kó ń fi mọ́ ẹ́ àbí 33 days ìyókù yóò mọ̀ fi yóò mọ̀ fi kírun yóò mọ̀ fi gbáwẹ̀ náà mọ́sẹ́lá mi wá pé ẹni tí kì ẹ́ jùjọ́ bẹ́ẹ̀ bóyá ó wọ́pọ̀ péjọ́ márùn-ún ló mẹ́fẹ́ sí àbíjọ́ mẹ́rin àbíjọ́ mẹ́fà wọ́n àdíjọ́ méje jọ́ mẹ́jọ jọ́ mẹ́sàn ìgbà oló tó lè mọ̀ pé nígbà tí ògbó ètò ìsìnlè differentiate ìgbà oló tó kà fún ìsẹ̀ ẹnu àfọ́kò lórí ẹ̀mí ní lẹ́yìn 10 days ẹ̀mí lẹ́yìn 30 days ta ẹ̀jẹ̀ tí wà lóye ẹ̀dá ìpínlẹ̀ tí wà ní nǹkan mi ò ìgbà ní mọ̀ kí òun ká eléyìí kò fún ìbátẹ̀ ilé ti fẹ́ ṣe eléyìí nígbà ọdún tó bẹ̀rẹ̀ bẹ́ ẹnu àkókò lórí yẹ òtẹ̀sán mi fi ta sí ẹ̀mí lẹ́yìn tó fẹ́ wà ọlọ́run náà náà ibi tí ṣúwà rẹ̀ ẹni tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tí ó wà ájọ́ kan tí ó ti wájọ́ kejì tẹ́ rí sáàmẹ́bì ní kẹ́yẹ̀ fi pé ìyẹn ṣe nǹkan tó dáyẹ̀ lójúmọ́ àìsí mọ ẹ̀sìn wa lórí tí ò dá wa ní ojú ọ́nà bá ti wò tó bá ti jẹ́ alábẹ̀fẹ́ àìsẹ̀jẹ̀ stop àwa ní sábàbẹ̀ kó mọ̀ sí lé wà tó ti stop yẹn yóò dé kí ni yóò wẹ̀ tó bá tó wá wá stop lótùkọ̀tù gbogbo wá ní ó mọ̀ sí lé wà tí ó wá padà wá gbogbo ìdíyàn fi lẹ́mẹ̀ ẹ̀wẹ́ àwẹ̀ ló wà ń gbà àbírùn ẹni ẹ́ dídé gíní ó ti ṣe Allahu alam náà náà alẹ́kùnfà kan tó béèrè ìbéèrè yìí tó yẹ pé ọmọ bọ́ lára rẹ̀ ń kọ́ bóyá oṣù a kà fún ẹ̀jẹ̀ tó bá lára rẹ̀ ẹ̀jẹ̀ kí la kà fún ẹ ní sọ́lódí ní bẹ́yẹ̀ o eléyìí ó yẹ kí tí ẹ mẹ́nubà ẹlọ́mẹ́rin ló ń jábọ́ lára rẹ̀ ní ẹ́ lórí oṣù méjì ẹsọ́pọ̀lọpọ̀ àfá àtọ̀fẹ́ tí ò bá ti pé 80 days torí rẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ haidol á máa kà fún bọ̀ tó bá ti jù bẹ́yẹn lọ bí eight days another ninety days ìgbà ẹ̀jẹ̀ bímọ láti kiri máa kà fún pọ̀pọ̀ wà lọ. ìyàtọ̀ tó wà láàrin pé ìgbà ọ̀nà fẹ́mi tí ọmọ lára tánàmì sọ pé ogójì ọjọ́ mẹ́ta oṣù mẹ́rin ti yẹlẹ̀ ní bọ̀tí ìgbà ó ní dídá rẹ̀ pé kẹ́tọ́ fẹ́mi ti lára ìgbà ìlànà àfáwò nǹkan dídá máa ń pé kẹ́tọ́ fẹ́mi ti lára tí nǹkan bíi

lẹ́kọ̀ọ́ bí i oṣù kan oṣù méjì ẹni àkàyẹ fún ìṣẹ̀hádọ̀ ọmọ àlà náà ìwé ìta abẹ́rẹ́ èsì àyẹ́sàn náà ẹni tó lébọ̀ lọ́wọ́ tí ò wá lè kírun tí wọ́n bá ti lé ìwé pé ẹ̀yà nìta kékeré tí ò lè kírun kòkó tó yẹ kó kírun lásìkò yẹn àìbẹ̀ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ibi láti mọ pàtàkì irun àtìkò tó wà ẹgbẹ́ ipò tó dàbí ẹni tí ọ̀tá fèsì látọ́ lójú ogun wọ́n pààyàn tẹ́mì tí wọ́n náà ṣe kíní tí ó ṣe ẹ nígbà tá ní kéèyàn mọ́ kírun mọ́ nígbà tí ò mọ́ tí ń ṣe tẹ́wàá ó láti tẹ́ṣẹ̀ tó bomi kanra tẹ́ táyà mọ́mù kò tẹ́ ààrẹ tí ó bomi ẹ máa omi tí mọ́sára ilé dé kò tẹ́ ààrẹ tí ó kù lómi náà ẹni àti táyà mọ́mù àti òtú lè bọ́ fẹ́ni tó yẹ pé kí ẹ̀yìn rẹ̀ azọ̀kọ́rọ̀ ọ̀rọ̀ lágbára gẹ obìnrin tásọ bẹ́ẹ̀ tó wẹ́ pé bẹ́ẹ̀ kò mọ̀bí tó náwà mọ́ ẹran tó ní làákàyè mọ́ bẹ́ẹ̀ ẹmọ owó oyen tó fẹ́ǹtì abẹ́tínú kẹlẹ̀ kò ní làákàyè kò mọ́ tí ṣe mọ́ àwọ̀ àkà fún ẹ̀tọ́ ti ya ìwà pé tí làákàyè bá wálẹ̀ torí ẹni tí ó bá ti wà kọ́ńtíọ̀tì mọ́ kò bí òun fún àwọn pọ̀tẹ́ni tí ó fẹ́ kórira òun lè ti wà kọ́ńtíọ̀tì kó ní òkú àti orúmọ̀ wa ó ẹni kó gómìnì pé ní àtọ́lù pé kọ́mọ olùkú kọ́mọ sojúdo kọ́lá kọ́mọ borí kí ńláńlá rẹ̀ àbá àbádé pé tí èèyàn bá kọ́mọ ẹ̀fẹ̀gbẹ́ kí ó fẹ̀gbẹ́ kẹlẹ̀ wọ́n bá dé pé tí ò bá tẹ alágbára ẹ̀kọ́ tọ̀wọ́ ẹ̀kọ́ síbẹ̀ yóò ti mọ̀ kó òun kírun náà nìyí ó gbà tó wà conscious tó bá àwọn conscious rẹ̀ pé tọ́ bí bàbá àti mọ́ náà tọ́ ti ya wèrè nìyẹn ẹ̀wèrè nìyẹn nígbà tí lákàá ìbá wálẹ̀ ni káìkérú obìnrin tó léwọ̀ bẹ́ẹ̀ kò mọ ibi tó wà mọ́ ẹ̀gẹ́ ti ń bóyá ìjọba tó ń ṣe tí ẹ̀sìn fún láti kú lóun tí ò mọ́bí tó wà mọ́ tí ò ní láká ìmọ́ tó bá padà bí mọ̀ yẹn èrò yẹn àrẹ́rẹ́kò kìtọ́lé tó gbà tí ìrìn wọlé gbogbo mọ́bí tí òun wà pọ̀láwà àlà ìrìnà àbá sọ tó yẹ pé ìtọ́ fún yẹn kó tó bímọ tó jẹ́ kẹ́jẹ̀ ẹ jáde ẹ̀jẹ̀ bí mẹ́rin àmà kà fún ẹ̀ pé mo sọ mọ́sí àlàkẹ́lẹ̀ ẹ̀kẹ́ pé ẹni tó bá ní ẹ̀jẹ̀ bí fọ́ jọ kàbí jọ kìí tí ó tó bímọ tó rẹ̀ náà ẹ̀rọ ń bá mi lọ ó ní káàbà tó lọ pé ṣe àádọ́ ó náà àmì táwù àbí tágbó ti yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ àbí tó pé yẹn ní ẹjọ́ tó máa ń lò tẹ́lẹ̀ kò sí iye ẹjọ́ yẹn náà la tó sọ pé kò tó pé pámánẹ́tì lè gbọ́dọ̀ jẹ́jọ́ mẹ́jọ márùn-ún ó lè dín gbà bí dídí yẹn ló máa ń dàbò ẹlòmíì pé ah mo ti rájú jọ́ mẹ́ta tẹ́lẹ̀ jọ́ mẹ́fà ni mo fi ṣe tẹ́lẹ̀ ó lè dín bó bá lè jẹ́jọ́ mẹ́fà yẹn náà ọlọ́run lè rí méjì lé ó jẹ́ bí jọ́ mẹ́jọ ìyàn ní píkà fún ìṣe àádọ́ àbí tó yá pé ó yàtọ̀ lókù tó yá pé ó yàtọ̀ ó wá ń lé jọ mẹ́jọ àbọ́lọ̀ ní kó lé jọ méjì lọ́tọ́ wá tún lé bí ó di jọ mẹ́wàá yẹn mo náà fà ya papá àyí títí di jọ mẹ́wàá yìí nígbà ìpínlẹ̀ ti di nǹkan mi náà bá mi gbà pé lẹ́yìn jọ mẹ́wàá ẹ̀mí lẹ́yìn jọ mẹ́tàlá fún alẹ́ni tí wọ́n sẹ́láì ó tún bẹ́yìn obìnrin pé alẹ́ni tí ó bá ní haidọ̀ lásìkò ìrùn kò ní kírùn yẹn padà tọ́lẹ́tọ́lẹ́tì wọ́n wá ní ẹni tó yẹ pé lápẹjọ́ ìsásùtà ẹ̀ tó ní ìtúwọlé gẹ́gẹ́ yóò bẹ̀rẹ̀ ká ń padà kí pé kó wọn prolongi ẹ̀ ni àbí ó wá ti kò fọ́ ní àìdọ̀bá dé pé tó bẹ̀rẹ̀ náà rí ó bá yẹn náà rí ìdìbásùkọ ẹ̀ lónìí láti kí ni ló wà gẹ́gẹ́ bí èsì àtúntò ẹ̀ lónìí wà àtúntò ẹ̀ pásìkò ti lọ tán òun ló kù gẹ́gẹ́ bí èsì ẹlóbìnrin tí ò lè ṣe kíni obìnrin tó lóyún abóbímọ tí ò lè gààwẹ̀ eléyìí ẹ̀dá fún ẹ̀yin obìnrin kíyèsí o ìtẹ́tì ń sọ kéde pé tóbìnrin bá lóyún kò ní gààwẹ̀ tóbìnrin bá ń sọmọ kò ní gààwẹ̀ o obìnrin tó lóyún tó bí òun náà gààwẹ̀ o ìtẹ́tì mọ̀ sọ pé ṣùgbọ́n yìí tí àlàáfíà rẹ̀ ò lè gààwẹ̀ pé báwọn obìnrin àwọn títà mi ti gbọ́ ilé ìrìn wọ́n bá ti lóyún pẹ́rẹ́ kò sí kí ni kò sáwẹ̀ jẹ́ ti sọ fún wo ẹlọ́gbogbo tíra dáadáa pé tí ò bá wá lè gbààwẹ̀ due to condition rẹ̀ ẹ́tìẹ̀ adẹ̀láwọn obìnrin kúrà tó lẹ́yọ̀kẹ́ tó jẹ́ méjì tẹ́mi rí fẹ́ gbààwẹ̀ dọjọ́ ni ó jẹ́ káwọn ní ẹ̀tì dáadáa ìgbẹ́ lórí àwọn tọmọdọ́ òṣèkéde kan sọ lè gbà bọ́ lè gbààwẹ̀ kákèsí o ẹni tí ọ̀rọ̀ pẹ́tẹ́pẹ́ mẹ́ta méjì lórí ilẹ̀ dáadáa ẹni arántọ́ ni yóò san àwẹ̀yẹ náà ádẹ́ káwọn inú ẹ̀rí tó kó wá tó fi wé ẹni tó rẹ̀ bí àpó rẹ̀ lásìkò yẹn ọlọ́tì ẹni tó bá ti rẹ̀ tó àyíyá ni àwẹ̀ padà bí àpó àwọn àfáà mi látàyàn sálà àwọn ni yóò tẹ̀fí díyà ní ọ̀nà káyẹ̀ rí wọn wá ọ̀nà tó wá tẹ̀lé fún pé ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó rẹ̀ fáàmù gbàbá rẹ̀ rí ó sàn bí ẹni tó ní ọ́sà kílá ní kó mọ̀ ṣe torí pé àmùgbà tí ó lè san tó gẹ́ ẹni tó bí mọ́ ń sìn tó yí yẹn tọ́mọ́ ó lè dọ́dún tó pọ̀ kó tún ní oyún kó tún ọ̀rọ̀ méjèèjì ẹ̀rin ilẹ̀ lọ́dọ̀ àwọn àfá ẹ̀sìn ẹ̀yìn omi tí a máa ń ṣẹlẹ̀ sí ìta àbẹ̀wá ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ló délẹ̀ o mo rò pé jẹun wòye tó fẹ́fọ́ ìmì fẹ́fọ̀kọ́ o fẹ́fọ̀kọ́ làwọn àfá sọ ẹgbẹ́ wọn ní akẹ́rì wa àyè ní òbá aládùúgbò ẹ̀rí kálukú wọn wá ẹ̀rí pọ̀ sẹ́kọ́ o fẹ́fọ̀kọ́ o tọba ẹgbẹ́ mi ti sọ ẹ̀mọ́ ẹgbẹ́ bìí pé kéèyàn gbà mo kì í tí wọ́n ti gba fídí àgbà mi tó wà bẹ̀rẹ̀ fídí àfihàn sọ́ọ̀fì náà nìyí torí pé àwọn afá gbìyànjú lórí ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ kẹta tó máa nùwọ̀ táwọn afá mi sọ ni pé yóò ṣe méjèèjì a ní bóun ní òṣèré méjèèjì a ń kárí pé ó lè gbà àwẹ̀ yẹn ṣùgbọ́n ọmọ tó wà nù rẹ̀ lẹ́nu lè àfẹ́ àìkóhun láwẹ̀ gbà torí ọmọ ẹni òṣèré kíní lórí gbàwẹ̀ ló wà padà gbàwẹ̀ tẹ̀ tó níkà ọmọ tí wà tó gbàwẹ̀ ló wà àwọn afá kan yìí ìyẹn mo fi ní méjì tàkọ́kọ́ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ilẹ̀ nígbà fídí àbímọ̀ ìyẹn gbáwẹ̀ tí ẹ̀ bá tó wá gbáwẹ̀ gẹ́gẹ́ bí ìlànà tó síwájú yẹn ó ti gbé fídíà ṣẹ́kọ́ fídíà ló tẹ́lẹ̀ lọ́kàn rẹ̀ ká fídíà lórí ilẹ̀ ẹgbẹ́ ẹ̀rí tó ń rí tó ń gbọ́ tó ń ká òjò san àwọn èèyàn mọ́ ẹnu bí sáà fáwọn mẹ́ta wọn sọ ni pé tó yẹ pé ní èèyàn tó wá fi padẹ̀ táwọn ẹ̀mí fi dé yóò gbọ́ ẹ̀ yóò fìdí àfídí ẹlẹ́gẹ̀ yóò wọ́n jẹ́ pọ́lísímẹ́ntì ìsìnkára rí wallahu a'lam náà alaikum assalam kò yé báwo náà bẹ́ẹ̀ iná ẹlẹ́kẹta ni mo ní ohun ilẹ̀ dáadáa bẹ̀rẹ̀ bá àfáà sọ wà pé ẹ̀mọ̀ pé òun sí pé torí ara rẹ̀ ní mọ́ káìsà alákọ̀ọ́kọ́ torí ara rẹ̀ pé ẹ̀ ti tiẹ̀ a ni yóò gba àwẹ̀ ẹ̀kọ́ ti fi díà pọ̀tà àwọn afáàmì tó ń pé tó ẹgbẹ́ òun ti torí tiẹ̀ òun gbòòrò ní ìgbà àwẹ̀ yẹn aká àwẹ̀ ti dúró fóun gbóhùn fáyà fún ọmọ èyí tí wọ́n dẹ̀ kọ̀ǹfà òkú akíní àfẹ́ sí ọmọ inú yíyó àwọn ọmọ tẹ́ ń

náà wọ́n lè tó wá ní tó wá pé ó gbà pé kóun gba àwẹ̀ yẹn èyí tó rinlẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí tó rí sábà yorùbá gbé tó gba mẹ́ta kó sinmi tó gba mẹ́ta àǹfààní tó wà fẹ́ni tí ó fẹ́ gbàwẹ̀ padà ló lẹ́sẹ̀ pọ̀ dọ́wò ni pé mọ́tò ní agbára ọ̀mọ̀dán tẹ̀lé àwọn kọ́nù ó gbà á ó rẹ̀ lórí tó lè rí tó ń bà ní mi lára ní ọba alẹ́ nínú Ramadan àbí pé èèyàn wà lágbára kó mọ̀ bá lọ rẹ̀rẹ̀ ó bá gbà yóò ti mi gbà yóò ti mi àbí ètí fi ń gbà tó fi ń sin nìyẹn ó mọ̀ fóun lè ṣe kíni nígbà ló fẹ́ mú ní ayé pé tó bá tán náà yóò san ìlú wọlá náà alẹ́ fún ọ̀sán náà háìdọ̀ fún lẹ́jọ́ bá ti jáde èèyàn sí háìdọ̀ náà nìyàn ẹ̀jẹ̀ tó jáde yẹn gẹ́gẹ́ làákà fún háìdọ̀ a tó máa ń ṣe háìdọ̀ tó kéré àríyàn kan náà ojú wọn wọ́n

aleykum salaam eh? ẹ́ o wọ́n wá no no wá jáde táyẹ̀ wá mú ẹ́ àákàkẹ́ni tí ó rẹ̀ ẹgbẹ́n tí olóyìn ẹ̀fẹ́ ló lè rẹ̀ àbí àákàkẹ́ni tó rẹ̀ yóò sẹ ní àwọn ọjọ́ mi wallahu a'lam náà a ti iná látọ̀ mọ́tọ́lẹ̀ kàrí pẹ́ntọ́ tẹ́ ti ká ibi tó tẹ́ dé yẹn náà ni ládá rẹ̀ ó sì fún tó bá bẹ́ sáńpà pẹ̀lú ládá yẹn onípọ̀ àbágídí tó mọ̀ bá lọ́bẹ̀ torí pé ibi tó tẹ́ dé ọlọ́ ti bú kódà bá kó fún wa tán káwẹ̀ tó tán tó lè padà bó ṣe wà náà ní ó tó lè padà wọn tó bá ní bó ṣe ṣe áìdù àti nìfàṣẹ̀ wọn tó wà ní mọ́ṣáláṣí náà ní ìtìkáfọ́ ó sì ìyẹn ó lè bá gbogbo ládà ìfẹ́ ti bọ̀ tẹ́lẹ̀ jẹ́ bí ẹni tó fẹ́ mọ́ tagiri kó gbàwẹ̀ nínú nínú ìtàn òun gbàwẹ̀ now. sọ̀lọ́ ọ̀rọ̀mọ́lẹ́ tó ní àìdọ̀ tó dúró tó gbáwẹ̀ àbí ìjọ méje ó tó rí tó bá tún rẹ́jẹ̀ ẹ̀jẹ̀ lámọ̀ kàpọ̀ pàápàá jùlọ tó ń jọ àìdọ̀ rẹ̀ àti lè pẹ̀yẹ ní ààbọ̀ pẹ̀lú gbogbo ọ̀tọ̀ kẹta ń bèèrè ọ̀láì tó ṣe pàtàkì torí mọ́ ń da ìbádẹ̀ lórí yóò mọ́ ń darú lọ́wọ́ àbíkẹ́yẹn wà sàlátì lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lẹ́jẹ̀ náà nírú ìtú wọ́n sọ yìí sí ó lè ṣẹlẹ̀ fóbìnrin tó kọ́kọ́ tọ́kọ́mọdé obìnrin tí ó bá lòdì mẹ́ta tó yẹ pé ní ó lè ṣe gbogbo láàrin oṣù kàtàmọ̀ tí ẹjọ́ wà ní gíní tẹ̀léra wọn tó dúró díẹ̀ tó lóbi ijọ́ mélòó tí mi tún dé ọ̀gbọ́n àdúgbò tí ìfóṣù gbogbo ẹlẹ́ tán láàrin ijọ́ mélòó láàrin ijọ́ tí ò ní ju méjì lọ àgbóṣù kàtàmọ̀ torí pé àlà ń pè ní nǹkan oṣù torí pé ó wọ́pọ̀ kó oṣù ni omi ìpè dandan kó jẹ́ oṣù lọ́dọ̀ ọ̀tá mi ọ̀dọ̀ ọlọ́run ló fi wá ń ta mi ọláàlá náà alẹ́kùnkà ẹ̀dá kan Eh, ẹ ìjẹsàrí kọ́ ni pọ́blẹ́mù eh, ẹ̀fẹ́ yẹn lè jẹun dájú ní ẹ̀sẹ̀lẹ̀ yóò gbà rẹ̀ àti tó gbé tẹ̀mọ́ sí lẹ́gbẹ̀ẹ́ tó bá dàgbọ́ márùn-ún dájú oúnjẹ àbí ìjẹsàrí kọ́ ni pọ́blẹ́mù bọ̀ ti bá tó ń jẹsàrí àníyàn kí ló ní fóòn ti wọnú kí ni no no no no no ibi tí wà lọ nìyẹn tó gbé àìdá níyẹn bí bẹ̀bẹ̀ tó ń dà níyẹn pé ọ lè rótù lọ́la tó wá ti náà sí rótù wá ti dà níyẹn pé yẹn ti mọ ìgbà wẹ́lẹ̀ ni tẹ́gẹ́ tí ń pé ẹ̀rọ yóò tí lọ́kọ́ tọ́pù jẹ́ ń jẹta rí kí ń èyí láníyàn yẹn ẹgẹ́ tí ń sì tó bá tọ́pù ẹ máa wọ nǹkan o àwọn ajẹta rí tán àwọn ń kásùbà lọ́wọ́ ẹgbẹ́ láwọn ti kásùbà ilẹ̀ ti mọ́nà bí ní ẹ̀rọ bá tọ́pù ẹnu àtùkò kékeré yẹn ni láwẹ̀ yẹn o torí pé àìdọ̀ rẹ̀ àwẹ́ ti bẹ̀rẹ̀ kí àìdọ̀ ti kí ni ó tọ́pù náà ẹwà wọ́n tẹ́lẹ̀ ní ìwé ẹ̀ka idol yẹn stop gẹ́gẹ́ bí nìyí wọ́n yóò tají ní lẹ́sàwà ah tàbí wọn ló fi rẹ́jù yìí ó sì fẹ́ idol ti stop kò rí bí wẹ̀ ó kẹ̀jẹ̀ sàárè ni tó lè gbà wẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi idol rẹ̀ ti dé gidi wọ́n ní bí ẹni tó ní jánẹ́bà lára tí ò tí wẹ̀ ni

ọlọ́mọ kékeré sáńkọ́lá rẹ̀ ok ọmọ tàbí yẹn agbọ́lagbà ní yìí tó wá jẹ́ idol wọ́n ń gbàwẹ̀ àràfá gbogbo wọn fámílì wọn ń gbà àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ń gbà òun sì ṣe oṣù lọ́wọ́ ara ń tàbí pé yẹ ká mọ́ fún ọmọ wa rẹ̀ tí so ẹlẹ́kùn táìmù ti lọ ẹlẹ́kùn wọ́n lẹ́kẹ́ nìkan bí ẹtí bí rárá ẹ̀hẹ́ alaikum salam ẹ́ tí ò bá lágbára ti gbà rẹ̀ tí ò bá lágbára ti ṣe fídíà yóò wá gbára yẹn náà yóò wà gbára fi díyà bí ó bẹ̀rẹ̀ ní pé ọkọ̀ rẹ̀ tóbìnrin bá jẹ àwẹ̀ tó bá jáde láyé àkọ́kọ́ ní sáré báyẹ̀ san àwẹ̀ wọ́n ní bẹ̀rẹ̀ àwẹ̀ jẹ́jẹ́ tí ẹgbẹ́jẹ́ tó lé ní sọ́dọ̀ lọ àlébáyẹ̀ san àbáwẹ̀ kàfàrà bọ́ àwẹ̀ rọmọdọ́sà àlébáyẹ̀ san ìyẹn wà lórí ẹ̀ pọ̀tí tọ́pọ̀lọpọ̀ abágbà pé àlébáyẹ̀ náà san àbálẹ́bọ́mọ rẹ̀ àwọn ọmọlẹ́wà bá rẹ̀ san àlebáyànsán ṣùgbọ́n àwẹ̀ bá báyànsán ó lẹ́kọ̀ọ́ ó lẹ́yìn ń sìn ó wá fún àwọn olábàásán àníbàásán àwẹ̀ kankan torí pé ẹ̀sìn ní ẹni tó bá rẹ̀ ó gbàwẹ̀ yìí fi àyá mi ó kàrò nígbà tí ara rẹ̀ bá ti nígbà nípa rẹ̀ bá yá but ara ẹni yẹn yá ti lékí ni ṣe èkú adébáwẹ̀ yẹn ò dọ̀rọ̀ yẹn lé ní bọ̀kẹ́gbára rẹ̀ ti yá ní wọ́n mú lẹ́yìn kọ̀ọ̀kan èjì pé ó wá kúnlẹ̀ àlebàgbà ṣùgbọ́n ara rẹ̀ ò tilẹ̀ yá náà tí lọ àgbébà sọ yẹ torí pé àwọn yẹ sọ́nà yẹ ní orí rẹ̀ wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh